حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين الحمد لله الذي جعل بلايا حسن المؤمن في الدنيا فقط فقال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله سبحانه وتعالى وقالوا الحمد لله الذي أذهب عنا لحزنا إن ربنا لغفور شكور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله المصطفى على كل إنسان صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الحزن هو الإخلاع عن السرور وملازمة الكآبة للتأليف على فائت أو توجع لممتنع فالحزن أيها المسلمون هو بلية من البلايا التي نسأل الله كشفها ودفعها وهو من عوارض الطريق وليس من مقامات الإيمان ولا من منازل السابقين إلى الله سبحانه ولهذا لم يأمر الله سبحانه وتعالى به في موضع ولا أثنى عليه ولا رتب عليه جزاء ولا ثوابا فانها عنه في غير موضع كما قال سبحانه اعوذ بالله من الشيطان الرجيم واصبر وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تك في بيت مما يقولون وقد روى عن عن النبي صلى الله عليه وسلم فقال عندما رسول الله صلى الله عليه وسلم هذا الدعاء اللهم إني أعوذ بك من الهم والهزل والعجز والكسل والبخل والجبن ودلع الدين وغلبة الوجاه فالهم والهزل يا المسلمون قومنا وهو العلم الوارد على القلب فإن كان على ما مضى هو الحزن وإن كان على ما يستشبه فهو الحمد الهموم والأحزان ضيفات ثقيلان على الإنسان في الدنيا لا يكادان يفارقانه حتى يأذن الله سبحانه وتعالى له بدخول الجنة حيث لا حزن ولا ألم ولا هم ولا غم ولا كذب ولا ضيق بقول بقول ذلك فإن من أول دعاء أهل الجنة قال الله سبحانه وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور قسم الله ọba tó tọ́ ọ̀fẹ́ dà ọba olùrí ọba ńlá ayé ọkọ ní kí ọlọ́wọ́ ọba ọba tó ṣe àdánwò ìbànújẹ́ tí olùgbàgbọ́ òdodo tó ṣe fún pẹ́kọ́ máa jẹ́ ayé nìkan tó ṣe gbé tí olùgbàgbọ́ òdodo bá ti kó nílé ayé kò sí ìbànújẹ́ fún ọba torí pé ọlọ́wọ́ ọba ní ọlá wọ́n sọ̀rọ̀ nípa pé ẹ ẹ̀sìn má kára náà ẹ̀yìn lẹ́yìn padà borí ẹ̀yìn lẹ́yìn padà ga ẹ̀bá jó ní gbàgbọ́ òdodo ọlọ́ọ̀bá tó sọ fún anínú ayé àní ọlọ́ọ̀bá ní pé ńgbà tí àwọn ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo bá wà ọkọ fún ọba tó pe pé ó mú wa ìbànújẹ́ lẹ́yìn ìbànújẹ́ sẹ́yìn tá a sì mọ̀ pé

àwọn àtàjọ ń sàn lọ ìpáyọ̀ ọlọ́run máa tẹ́wọ́ wà ẹjẹ́ apáyọ̀ ọlọ́run bá ní kọ̀kọ̀ àti ní gbangba ẹsì àlọ́ mọ́ ohun nípa pé wọ́n tá pè ní ìbàlújẹ́ èyí tí máa ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá bí ti ń ṣẹlẹ̀ ẹni tó jọ́ ìgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ náà ní ṣẹlẹ̀ sí kékeré bí ti wọ ọ̀dọ́ obìnrin bẹ́ẹ̀ ní ṣe ń wọ ọ̀dọ́ ọkùnrin

nínú ìṣòro ilé ayé. Wọ́n bá ń pè ní ìbànújẹ́ àdẹ́wò kan nínú àwọn àdẹ́wò ètò lọ pé àbẹ̀lọ́wọ́ ọba gbogbo àwọn ẹni yóò tọ́wọ́ nínú ìbànújẹ́ náà ọlọ́pàá kó bànújẹ́ kò fún wọn. Gbogbo àwọn tó ń pé wọ́n bá ń bànújẹ́ lọ́wọ́ ọlọ́run ìjọba ń bànújẹ́ náà kú ó bá wà pè ní ìbànújẹ́ yìí. Ìkẹta wọ́n máa lọ́nà lọ́ bá pàdé ìbẹ́lọ́n àti ìfẹ́ sùúrù iná ẹ̀rọ ọkọ̀ máa ti bá gbé kó tí ìyẹn bá tún ìwé oṣù tí ìyẹn bá tún ìwé oṣù àwọn olùmọ́tò wá sí bá ń pè ní ìbànújẹ́ yìí wọ́n ní pé ìbànújẹ́ ọjọ́ ìta tó ṣe pé kìí ṣe máa ń lé sí ìgbàgbọ́ lé

wọ́n máa sọ́dọ̀ lọ́kà ìlà ìyá ìyá níbi ṣe sùúrù o sùúrù rẹ tàbí tó fẹ́ ṣe sùúrù fún kí ẹ̀dá sọlọ́ ọ̀là àtàkùn àárẹ̀ yìí lè kó o sì gbọ́dọ̀ gba nígbẹ́ ọlọ́pàá bá jẹ́ pé ọlọ́pàá ṣe é léwọ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀dá nípa ìbànújẹ́ kìí ìjẹ́ ìjọ́sìn táà nípa ọlọ́pàá pa wá láti rẹ̀ ká máa ṣe bí kò sí pé ó tún pọ̀ nínú nípa àgbọ̀dọ̀ máa ta jẹ́ tí a wa tó gbà ó ní kó ọba ó fi àdúrà yìí ó fi mọ ó sì ní a máa nígbà yóò ti ń banújẹ́ yálà ìbànújẹ́ ètò ìtẹ̀lẹ̀ lọ́ni tàbí ìbànújẹ́ ètò pé yọ́ ṣẹlẹ̀ sí èèyàn rẹ̀ bẹ́ẹ̀ sí ìkágbára ìkókòtú báni òwòjú níbi ìpẹ́ka tàbí ọ̀tẹ tàbí mẹ́lẹ́ tàbẹ̀tọ́tẹ̀lá tàbí àwọn tàbí òjò àbí tí a bá jẹ́ gbèsè lẹ́bí àwọn وأعوذ بك من البخل والجبن وبلد الدين وبلد الرجال من البواكب وبلغت الرجال وبلغت الدين من البواكب اللهم إنا أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن kí àlẹ́rí ọmọ ọmọsọ́lá ọ̀sọ́lá tó kó gbogbo àwọn ìfẹ̀yìnlẹ́pọ̀ lóṣìí ìrọlọ́wọ́ ọwọ́ lórúsọ kó ní ìbànújẹ́ ìjọ́sẹ̀lẹ̀ sí tó ti bọ́ fún mi tàbí ohun tí mo fẹ́ bí ó tó mi lọ́wọ́ tí ò tó mi lọ́wọ́ mo wọ lólùsọ ń bẹ̀ bákan náà mo wọ lólùsọ kó níbi kí jẹ́ nìkan tó pé yóò máa ká gara sí ìta bẹ́ẹ̀ mo wọ lólùsọ kó níbi kí jẹ́ nìkan tó pé yóò máa lówó jù lórí ìta bákan náà mo wọ lólùsọ bí àwọn mo sì wọ lólùsọ bí ojú bẹ́ẹ̀ ni mo wọ lólùsọ kó níbi pèsè téèyàn nílé sáà lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó ní ká máa wá sọlọ́dọ̀ ọlọ́run náà kí àwọn gbólóhùn yìí tí a bá kọ́ sí fi yé bá gbé jáde ní àti two thousand eight hundred and three ìwọ̀n bá ń pè ní alhamdu alhassan àwọn olùmọ̀ wọ́n ní pé méjèèjì wọ́n súnmọ́

àdébí ọmọ ọmọ sọ́lá sọ́lá wọn kò tún wá sọ̀tún méjèèjì ohun tá ń pè ní àdàkà àdòmọ́ ọ̀dà kàzán lọ́yìnbá ní kẹ́kẹ́ lára ṣẹ̀dá ìbànújẹ́ ọjọ́jọ́ wájú tàbí ìbànújẹ́ ẹni tó ṣẹlẹ̀ sí ni lọ méjèèjì àlejò ni wọ́n jẹ́ àwọn àlejò ńlá sì ni tí wọ́n ń wo lórí ọmọ ẹ̀dá nínú ilé ayé ọmọ ẹ̀dá wọ́n fẹ́ má jẹ́ nìkan tó

إن ربنا لا تقوم الشقور ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ọba tó mú kó fún wa ló tá ń pè ní ìtànújẹ́ ìdájájọ́ ọlọ́run ọba wa aláforíjì ni ó sì ti ọ̀dọ̀ ìgbẹ́pẹ́ àwọn olùmọ̀ wọ́n kí èsì ayà yìí wọ́n ní kí ló fà táwọn tó wá jẹ́ ní olùsọ tó lóhùn ní alihamdulilayi lẹ́jẹ̀ hajj hada anẹ́lẹ̀ hajjara ẹ̀yìn àwọn ọ̀gbàrà ìdàbọ̀ owó ń ṣẹ́pọ̀ wọ́n ní tí wọ́n ewu òun náà ní tọ́tọ́ bá ti jẹ́ pé lálùfẹ́ yáàmà tí wọ́n bá gbé ẹ̀dápọ̀ ọ̀kan ti dé ẹ̀dọ́ àwọn ọmọ pé ha tí n bá ti mọ̀ bẹ́ẹ̀ ni àwọn dáadáa tí mo tún ṣe ilé ayé tí nǹkan tó ní wọ́n fún mi lẹ́sẹ̀ ni tí n bá tún ṣe jù bẹ́ẹ̀ lọ tí n bá tún ṣe jù bẹ́ẹ̀ lọ ọmọ ẹ̀dá tó jẹ́ ara rẹ̀ àlùjẹ́ náà yọ́ máa wá jẹ́ nípa pé yọ́ máa bá mi jẹ́ pé ha ọlọ́run kó tó wá di kí ọ̀rọ̀ máa padà já sí àlùjẹ́ náà yọ wà tó wá jẹ́ pé ìgbẹ̀yìn rẹ̀ tí ó máa sọ ọ̀rọ̀ àkọ́kọ́ tí ọkọ̀ máa sọ láti lẹ́bì láti ní wọ́n pé ìbànújẹ́ tí ń tẹ̀lẹ̀ náà ọkàn rẹ̀ ń pọ̀ sí fojú rí ó fúyẹ́ gẹ́gẹ́gẹ́ ṣùgbọ́n bó ti wá fúyẹ́ tí wọ́n bá pinnu ní máa mú ìṣòro bá ìpinnu rẹ̀ bákan náà tí wọ́n bá gba nǹkan lérò fún un fẹ́ fi nǹkan níṣẹ́ ni ó kó ìlera bá nǹkan náà látara ìbànújẹ́ tó tẹ̀lẹ̀ sí ìyàn àwọn olùmọ̀ wá padà wípé ọwọ́ á sì ń fẹ́ kàn tí máa ń tẹ̀lẹ̀ sí ọmọ ẹ̀dá láyé tó gbólúgbàgbọ́ òdodo kínú ṣàìtọ́nà máa ń dùn sí tó tó kí olùgbàgbọ́ òdòwò máa rí bà mí lẹ́yìn ìlú ìgbà nítorí lẹ́yìn ẹ̀gbọ́ tọ́lọ́mọ ọba àlejò lásọ fún wa nínú sátún ìdí adálà pé nínú ẹ̀mà mẹ́jọ wa nínú ṣàìbá ní ìmá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ìmá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ látọ̀dọ̀ èṣù ní ti máa wà ọ́ látọ̀dọ̀ èṣù ní ti máa wà èṣù ṣàdéédé gbé kalẹ̀ lẹ́ẹ̀ ìyá àzọ́nà ilẹ̀ ليس بضارهم شيئا إلا بإذن الله ìbọ́lọ̀ ọgbọ́ bá lékẹ́ ọlá ó sọ́nà ìsọ́ tó tó gbàgbọ́ òdodo nípa pé kò lè mú ìnira kẹka báyìí ọba tó gbàgbọ́ òdodo àyàfi ìnira tọ́nà bá wá fẹ́ fi kàn án fún ọmọ sọ ìfàlẹ̀ ẹ̀sẹ̀ wá kẹ́lẹ́ ní ọmọ náà torí pé àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ni wọ́n máa ń gbára lé ìtànújẹ́ èsù fẹ́ púpọ̀ ọmọ àṣẹlẹ̀ sólùgbàgbọ́ òdodo àwọn àtàjẹ́ òṣèlú ọlọ́run

kọ́tẹ́ nìkẹ́tẹ́ pé àdéhùn wọn láti kàn án àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé fún wa wọ́n ní pé wọ́n sáà ń pè ní ìbàlújẹ́ wọ́n jẹ́ nǹkan tó ṣe pé lórí ìṣẹ́ tó bá ti rí kọjá lọ ní o nínú àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ìrẹ̀lẹ́ sí máa ń wà ọlọ́run ọmọ èsì ìmú ọmọ ẹ̀dá sí wípé o ti wá bànújẹ́ rárá o tí bá máa ń mọ́mọ ẹ̀dá sí ni ọ̀gá ti mú àwọn àmẹ́bí ọlọ́run ọba ọ̀gá ti mú wọn lórí ẹ̀ lẹ́bí wa yàkó ní sàlátọ̀ sàlátọ̀ láti ìgbà tí ó ti rí ọmọ rẹ̀ Yúsúfù máa ìbànújẹ́ ti ta títí tó ti pọ́padà ní padà ní kẹrin ìbànújẹ́ yìí mú lójoojúmọ́ ní ìbànújẹ́ ìbànújẹ́ yìí lọ fà á ọlọ́run bá fi gbòjú lọ́wọ́ ẹ̀ tó ti lọ ìbànújẹ́ yìí fà á ó fi jẹ́ pé ó tètè wo ewu lórí ju bí ọjọ́ àwọn ọmọ rẹ̀ yókù gẹ́gẹ́ bí ọmọ máa ọmọ ẹ̀yí tó sọnù ní ẹlẹ́mìí rẹ̀ bí tó bí ipò rí ó jẹ́ kóhun ní ọ̀sọ̀ pé èrè ọlọ́run ọba mo jẹ́ nìkan tó lè pé aṣù bá ṣe wà hùsùn nílọ́pọ̀ mo jẹ́ nìkan tó lè pé ìdààmú ti bá mi ìbànújẹ́ sì ti kà mí ọ̀dọ̀ ọlọ́run ọba ìmọ̀ ń wá orí sí ó sì tẹ ẹ̀rí orin lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sì ní

nínú àdíṣe ní sáàdì mọ́nà bí wọ́n pà wọ́n sọ̀rọ̀ ipá nílò Muhammad sáàdà sáńpé rẹ̀ yóò ṣe ọlọ́run inú rẹ̀ ló ti ẹ̀kọ́ máa bonújẹ́ lójú inú rẹ̀ ló ti ẹ̀kọ́ máa banújẹ́ ọmọ abomijẹ́ lójú ẹni wọ́n ti pọ̀ fún ọpẹ́ máa máa ṣe bẹ́ẹ̀ máa níbi Muhammad sáàdà pẹ̀lú pàlùbà yá zọ́nù yá zọ́nù bákanáà ọkàn yóò máa bàjẹ́ ọkùnrin wọn máa bàjẹ́ lánàá fún mi nígbà àwọn ìyá ọ̀dọ̀ ọ̀gbọ́nà ṣùgbọ́n wò ní sọ nǹkan kan o bí kò sí pé ohun tí ọlọ́run bá wa tó bá yọnu sí wàyí náà ti fi rọ́ ọ̀kìta ti rọ́ ọ̀kìta yá Ibrahim láàṣọ náà á sílẹ̀ Ibrahim òyìnbó ti fi wálẹ̀ yìí ọmọ jẹ́ nǹkan ìbànújẹ́ fún o Muhammad sallallahu alaihi wasallam ọsọ gbólóhùn yìí níjọ́ náà torí pé ọmọ rẹ̀ tẹ́tọ́ sẹ́kùn nínú òun náà ní ìgbà ẹ̀rù ní ṣe Muhammad sallallahu alaihi wasallam ọmọ ẹ̀kẹ́ tọmọ ní ọjàgbà ó ní jẹ́ tó gbólóhùn kan bẹ tó ṣe kọ́ sọ lórí ahọ́n àwọn àbá àti ìwọ̀n gbólóhùn náà ní máa ń jọ jẹ́ pé tí wọ́n bá ti dáàbò ìgbọ̀rọ̀ rí yìí wọ́n máa Muhammad sallallahu alaihi wasallam sọ pé ìlàwòká ìgbọ̀rọ̀ rí mú àjẹ́ ńlá sáà nẹ́nẹ́ dídíà tí àti ìgbà tí àti ìgbà ní àlẹ́bí ọlọ́run ọba ní ọ̀fẹ́ jẹ́ wọ́n kọ́ tẹ̀lé pé gbólóhùn dáhùn àwọn lò fún ìdèjì náà orí mi ti náà ìgbé nǹkan kó fún nǹkan tí ò ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àlẹ́bí àwọn ọmọ sọ́ọ́bà rẹ̀ sọ́nà ó ní pípa lọ́ba dàgbà ni àlẹ́bí ọlọ́run bá ní ọ̀fẹ́ jẹ́ ìtumọ̀ rẹ̀ náà ní pé nígbà tí ò ní já lẹ́bí ọlọ́run òun náà ní òjò dàgbà a máa lo gbólóhùn lọ́wọ́ fún ìkálọ̀ ọba jẹ́ nìkan tó ọba wá bí ni ìmọ̀ sì fún ọ lówó ìtumọ̀ rẹ̀ náà nígbà tó ò ti wá òun ní owó pẹ̀tùgbà lẹ́gbẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọba níjẹ́ lórí Ibrahim yìí ìdàmújẹ́ ẹ̀fà alẹ́ ti pé ìdàmújẹ́ lójú àwọn sàbẹ̀ ń lọ́wọ́ lẹ́gbẹ́ Muhammad sallallahu alaihi wasallam lórí oúnjẹ ọlọ́run èyí ti jẹ́ tó fi ìdàmújẹ́ lójú ọwọ́ Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ wípé ìnẹ̀lẹ̀ àyìnà ẹ̀fẹ́ ti máa ọ wọ̀dọ̀ pálífà yàtúndánù ìdáná kó mi dàmà yàtúndà ọ̀gbọ́nà ẹ̀rí ọkàn náà ti máa ń bàjẹ́ ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo ní sọ tẹ́kan àfihàn tó bá yọlọ́n ọ̀bà nínú ó jẹ́ káwọn àbọ̀ sàlàyé nípa pé kí ìbànújẹ́ tí ọ̀bá rò papọ̀ mọ́ nǹkan kan nínú tó jẹ mẹ́wọ̀ sí tó ború ń bẹ̀ẹ̀ ní ọ̀pàmújẹ́ torí pàgẹ́gẹ́ ọmọ sàlà sọ́dá òun náà ìbànújẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ṣàtọ̀lẹ̀jù yóò gbà tàbí kí èèyàn máa fa sọmọ́ rẹ̀ bá àtàwọn òkè ní ìtọ́jọ mọ́ bẹ́ẹ̀ tó máa gbé rẹ̀ sẹ́lẹ̀ sọ̀rọ̀ mi nìha ti ní nàìjíríà àwọn ọmọ mo bá ti nípa ní jẹ́ ó ti ti wọ̀ nígbà náà torí pé ní ánàrò ìbára nàìjíríà ní mahamọ ó ti so papọ̀ mọ́ iṣẹ́ tó jẹ́ wọ̀ àgbọ̀dọ̀ ṣe ṣùgbọ́n bí ìbá ń ba ní jẹ́ lásán kò sí ẹ̀sẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ní dáadáa torí pé ọ̀rọ̀ wà jẹ́ pé káàmà máa bànújẹ́ ni ṣùgbọ́n tí ìbànújẹ́ bá wá tẹ́jẹ́ bí ìbànújẹ́ ó tẹ́jẹ́ fún yà ìrùn tó bá ń wá jẹ́ pé yẹn bá ń fi ẹnu sọ tàbí bá ń fara ṣe ni ó ti sàmì ìpele tẹ́jọ́ gbàládá ń bẹ̀ àbí ó jẹ́ sẹ̀mọ́ lọ́wọ́ wọ́n tá pé òjára bò lẹ́fún hásọ̀lá nínú ẹ̀nẹ́bí yìí sọ́lọ̀ bá àwọn náà ìkéde ìṣẹ̀lẹ̀ sábẹ̀lẹ̀ àwọn Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ ọlọ́run bá yín sọ báyìí pé wọ̀lá ní ọkọ̀ olú nígbà àmà ìyá ìdọ̀rọ̀ búnà nígbà tó jẹ́ ti wá bá wa yìí náà olùgbàgbọ́ òdodo àwọn oníṣọ́ kẹ́kọ̀ọ́ àtún tí ọba jẹ́ ọlọ́run ọba wa nínú wọ̀lá ní ọkọ̀ olú láyáwà ìdá èèyàn gbọ́dọ̀ máa tó ṣùgbọ́n tí ẹ̀bá ń banújẹ́ ní mùjáwọ́dù pé yẹn banújẹ́ lórí ohun tó ṣẹlẹ̀ sí ẹnu àjẹ́wò òṣùn tó lòrò ń bẹ̀. wà á máa yẹ fún ẹ̀dà fọ́nù ìbáradàtàn máa mú ọ̀rọ̀ dé wàlá wàlá tí yóò mọ́dù fìdà ọdún ní sábà gbogbo ṣùgbọ́n tó fẹ́ jẹ́ tó bóyá àbá tẹ́ nípa tó fẹ́ tí àwa mú ìbànújẹ́ gẹ́gẹ́ bí ìjọsìn ìpẹ́lẹ̀ ní máa ń fẹ́ tó fẹ́ pé ẹlòmílẹ̀ ti máa gbà wà yóò ti máa gba ẹwẹ́ bọ̀ yóò ti máa gba ẹwẹ́ bọ̀ ìjọ tí wọ́n bá sọ pé wọ́n máa ró sún àṣùbọ̀ òjò ọdún pàálọ̀ fi kírun ọdún yìí tá a bá ti ń sálámọ̀ báyìí ẹkún lòwó yóò kì mọ́lẹ̀ tí ọmọ wa sunkún kí la wá dé ó ti wá sọ ọdọọdún ó ti sọ ọ́ dìjọsìn wípé bàlújẹ́ gbọ́dọ̀ máa bá ìpé ìrẹ́ àwẹ̀ yìí wá lọ tó sì jẹ́ pé ìdàkejì ní ẹ̀là lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa nípa ọ̀rọ̀ àwọn tó jẹ mọ́ àwẹ̀ pé aláwẹ̀

láàtẹ̀ bá dá níjò láti tó ní irú ẹ̀ oṣù tọ́tún tí ń bọ̀ ó sì máa wùwà bẹ́ẹ̀ ṣùgbọ́n náà kẹta bá bẹ̀rẹ̀ pé kí ni wọ́n ń ṣẹlẹ̀ tọ́kàn rẹ tọ́wọ́ ní pé bàlújẹ́ ń ṣẹlẹ̀ sóhun lórí akọ́ni yìí tọ́wọ́ mú gẹ́gẹ́ bí ìjọsìn èèwọ̀ ni òun nínú Islam ṣùgbọ́n wọ́n bọ́lá wọ́n sì ṣe dàńsáàkì ẹni yóò tó báyé tó bọ́yá ìṣẹ̀lẹ̀ kan lọ́fẹ̀lẹ̀ sí tọ́wọ́ adẹ́gbẹ́sẹ̀lẹ̀ ọ̀hún tọ́ bá ṣẹlẹ̀ sí yẹn túláàsì ní kí ni ọ̀pá níjẹ́ ẹni ọmọ rẹ̀ kú inú rẹ̀ ń bàjẹ́ ẹni dúkìá rẹ̀ kan jóná inú rẹ̀ ń bàjẹ́ ẹni àdẹ́wò kan ṣẹlẹ̀ sínú àwọn àdẹ́wò ilé ayé inú rẹ̀ ń bàjẹ́ tó burú lórí eléyìí ṣùgbọ́n ọwọ́ ajẹ́ pé bọ́yá ń balújẹ́ ní aga ìwọ̀n àrètí fún wọn gbà ládàkẹ̀ tó ń òun náà ni ó fa ohun tí ó máa jáde lórí ahọ́n rẹ̀ ohun tí bá ń jáde lórí ahọ́n rẹ̀ yìí yóò fa ọgbà ládàáni lórí ṣùgbọ́n bàlújẹ́ gangan wọn ò bá wá láṣẹ káàmà àbànújẹ́ rárá bó ti wù ọ́ mà ṣùgbọ́n mẹ́ta yóò bànújẹ́ nígbà tí bàlújẹ́ bá dé àwọn àtàjẹ́ òsìn ọlọ́run gbogbo bàlújẹ́ yóò tí bá wá ń ṣẹlẹ̀ sí yẹn nínú àwọn bàlújẹ́ ilé ayé pásítà pẹ̀lú ọba jẹ́ mùsùlùmí ìbànújẹ́ tẹ ká ẹni tó dúró gbàgbọ́ òdodo mọ́ ìbànújẹ́ tí wọ́n máa bára ọ̀tá yọ pé òun àbá tún ṣe jù bẹ́ẹ̀ lọ òun àbá tún ṣe jù bẹ́ẹ̀ lọ nígbà tó ń wà lórílẹ̀ ayé irú àbámọ̀ ilé ìrìnà ìfẹ́ lókun tí wọ́n máa bá ṣùgbọ́n pé ìbànújẹ́ tí wọ́n tún máa wá bá tí wọ́n máa wá jẹ nítorí wípọ́ máa pé òun máa rógbò ẹni ọba jẹ́ nígbàgbọ́ òdodo tó bá ti wọnú sàárè òòrè ńlá iná ìlókun tí wọ́n máa bá pàdé lọ́run àwọn bá jẹ́ ẹjọ́ Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ wa nípa pé ká máa fi ìbànújẹ́ ká máa fi sọ́dọ̀ ọlọ́run àfáwà àbúbá tọ́kẹ̀tì kí ọ̀rẹ́ rẹ̀ òun lọ jẹ́ nìkan tó fi pé ìgbà tán jọ ṣe ìjírá láti ìlú Makka lọ sí ìlú Madina nígbà tí wọ́n ń bẹ nínú kòtò gáàrù nínú kòtò yìí ibẹ̀ ni wọ́n wà tí àwọn kẹ̀tọ̀ tí wọ́n fi wá wọn ìbànújẹ́ sórí àgbà ló kọ́dọ̀ fún àpáwọ̀ àbúbákì ṣùgbọ́n àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam padà sọ fún pé eré àbúbákì kí lọ fẹ́ sọ nípa àwọn èèyàn méjì kan tó fi pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wọn ọwọ́ sọ fún ọ̀rẹ́ rẹ̀ báyìí pé ibi yẹ kó lórí sọ nílé nígbà tí sọ fún àbúbákì báyìí pé láàṣà ìgbani tí ìnàmbọ́n lámà àná eré àbúbákì má banújẹ́ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa àwọn olùmọ́ ní kí áyà yìí ó tọ́ka fún wa nípa pé èèyàn gbọ́dọ̀ máa fi ìbànújẹ́ ọmọ àti sọ́dọ̀ ọlọ́run kíkílé tó fi ìbànújẹ́ ìbànújẹ́ nítorí ọlọ́run ní rárá o lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún àpá àbúgbà tó pé láti àǹkárí tí nǹkan bọ́ ha máa nà má bànújẹ́ náà bá ti ti dẹ́ta wa báyìí ó tún yẹ lẹ́nu tó máa bànújẹ́ mọ́ ó jẹ́ káwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa pé gbogbo ohun tọ́nà bá bá fún ní ayé níbi kéèyàn máa banújẹ́ máa lórí tó máa tọ́mọ banújẹ́ lórí nǹkan náà nígbà tí nǹkan náà bá yí èmú àyè lọ́wọ́ ṣùgbọ́n kan tó bá bọ́ fún ni nínú dáadáa lé ayé kò yẹ fún yẹn kéèyàn máa wá dùnú ń bẹ̀ ló fi fà á tí ọlọ́run bá tó sọ fún anúṣọ́ láti yọ ọ̀nà ìyẹn kòrántẹ́ bá fi fi èjì pé wọ́n nígbà méjì sọ bá ìpele fábí láyé ọbẹ̀ rà pẹ̀lú ọlọ́run àjùlọ àti ìfẹ́ rẹ̀

téèyàn sì jọ ìbànújẹ́ fún bẹ́ẹ̀ pátápátá bẹ́ẹ̀ náà wá níta kéjì o tọ́nà bá gba ìsìláàmù lọ́wọ́ ẹni téèyàn ní ìsìláàmù ṣe ó tó ìbànújẹ́ ayérayé pé kí ló wá fa ìbànújẹ́ yìí fún ọ téèyàn máa bànújẹ́ pé ìsìláàmù tọkọ lọ́wọ́ mi nì ìsìláàmù tọkọ lọ́wọ́ mi nì ṣùgbọ́n tọ́nà bá ní kéèyàn ṣe kò ń bẹ̀ ìsìláàmù tọ́nà ń sún yẹn ní mùsùlùmí tó sún yẹn lórúkọ àgbẹ̀ òdodo ó tó ní ohun tí ó fi máa dúnú ọwátá jẹ́mùsùn ọlọ́run onígbà Muhammad sallallahu alaihi wasallam ala kọ́ aládùá èyí tó fẹ́ pé wọ́n ṣe ní lọ́jọ́ iwájú yálà lọ́jọ́ òní ni tàbọ́jọ́ ọ̀la ni ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kan sísìn ni ọ̀sẹ̀ méjì sísìn ni oṣù kan sísìn ni ìkẹ́nà wa ẹ̀mí à lọ́wọ́lọ́wọ́ tàbí ìtọ́

Nabi Afa Abdullahi Mọ̀sí sọ pé, Kàánà Rasulá Fáwọlá Àdọ̀sọ́lọ̀ yọ̀ bí mo ní hádà tó a ó sọ náà bá kọ́ wa ní àdúrà yìí pé ká máa ṣe ọ̀dà ọmọ ìní àbùdùkà ìbùnú àfíríkà ìbùnú àmọ́síkà nàìjíríà ti di yẹ́dìk màá fi ìfíjà hókùnmù àti lò fíjà ọ̀dọ́ ọ̀dọ́ أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو اتصلت به في علم الغيب إنك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب أمري إلا أذهب الله غمه وأبدله بأذنه صلحا قالوا يا رسول الله ينبغي لنا أن مع هؤلاء الكلمات قال أجل ينبغي لمن سمعهن an yẹ ta'allam sunna alẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam àdúrà yìí àdúrà tání tó ẹgbẹ́ ní ọba yẹra rẹ̀ mùsùlùmí tọgbọ́lọ́ ọba gbọ́ tó sì mọ̀ pé ohun tó jẹ mọ́ ìbànújẹ́ yóò máa wá ṣẹlẹ̀ síyàn láwọn ọjọ́ láwọn ọ̀sẹ̀ ọlọ́ba mọ ohun tíbà àsìkò tíbà ń jẹ́ ní lọ́rọ́pò rẹ̀ gbogbo ìbànújẹ́ tí ń ṣẹlẹ̀ tẹ́nà kọ̀ọ̀ká wá kọ́nà kọba fi ìlú lọ́rọ́pò rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam oníṣẹ́ bá sọ báyìí Allahumma ìrẹ́ ọlọ́wọ́n ọba mi ò yìí ní àpùtà dájúdájú ẹrúsìn rẹ̀ mọ jẹ́ àwọn olùmọ́ ní pé kò sí ohun tí ẹ̀yẹ́ lè rí fún ọlọ́wọ́n ọba tí ó pè rẹ̀ sínú ọlọ́wọ́n tó tó kéèyàn ó pera rẹ̀ lẹ́rú lọ́dọ̀ rẹ̀ ní ìbáfin òbòdíjà tèlè dáa tẹ́yìn òfin nílẹ̀ pé ẹrú sí ọlọ́wọ́n ọba lòun jẹ́ ẹrú lòun jẹ́ sọ́lọ́wọ́n ọba lẹ́jẹ́ ọlá ọlọ́wọ́n ọba máa ń donú sílú ẹni bẹ́ẹ̀ tí sì máa ń yára yára dáa ló ọ̀pọ̀ àti àlejò àmọ́ sọ́lá ọ̀rọ̀ sọ́nà tí ń sọ fún àwọn tàbí rẹ̀ pé ẹ máa ń yìnbí ẹ máa ń yìnbí ẹ máa ń yìnbí ní ìgboro bí wọ́n ṣe yìnyín sọ ọmọ Mariam báwọn ẹ̀ sọ́rọ̀ ṣe yìnyín sọ ọmọ Mariam tẹ́ bá pè mí kúlú Abdullahi wọn àtòwòrọ̀ ohun tẹ́ máa pè mí náà àti òjíṣẹ́ rẹ̀ Nabi Muhammad sallallahu alaihi wasallam ta sọ láì pé àdàhùnmá inni àdúdúkà ilé olúwa ní ó lóhun àdàhùnmá àwọn olùmọ́ ní gbogbo yóò tàbá ti rí ìmánà ya Allah ohun tí ń túnmọ̀ tàbá fẹ́ túlẹ̀ ní ìmòyẹ ní túmọ̀ sí yá Allah ìtumọ̀ kanẹ̀ láti rẹ̀ alẹ́húnmá ìmọ̀ni yá Allah ìrọlúwà ní o ìdí àbìdúkà dájájẹ́ ẹrúsìn rẹ̀ ni mọ́jẹ́ o ìdínú àbìdíkà mo tún wá jẹ ọmọ ẹrúsìn rẹ̀ lọ́kùnrin ìdínú iná ẹni gbogbo bí ṣe ń lò tẹ̀lé bí mo ṣe tó rí ayé bí ṣe ń lò tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ bí ṣe kó ń bẹ́ ọwọ́ rẹ lọ́wọ́ máa bí i fífi àkókò mọ́ ìdájọ́ rẹ lórí mi kò ti parí ìmọ̀dájọ́ tó pélò pélé mi lórí ṣé yọ́ da fún mi ní àjẹ́ òní da fún mi ṣé yọ́ yẹ mi ní àjẹ́ òní yẹ mi ọdún mélòó nílò lórílẹ̀ ayé kí ní kò nínú tẹ̀lé ayé mi máa bí i fífi àkókò mọ́ ìdájọ́ rẹ ti parí lórí mi o àádé lónìí ìgbà ọ̀dọ́ ọ̀pọ̀ bákaná lórí ìdájọ́ tó ń pélé lórí oúnjẹ ilẹ̀ olórí ẹ̀ ìsọlápò tí ó gbogbo gbólóhùn yìí tẹ́yìn bá wí sọ́dọ̀ ọlọ́run inú ọlọ́run bá máa dùn sẹ́dá lẹ́yìn náà lára sọ̀tẹ́ alùpàdé kúrò ní ìsinmi wà láti ìlọ́lọ́run bá ń bèèrè lọ́rẹ̀ pẹ̀lú gbogbo ọkọ èyí tó fi pé ń bẹ ọ̀rọ̀ pépé tó ní túnmọ̀ tọ́pọ̀ níbi Muhammad sallallahu alaihi wasallam ó fún àdè ó mọ̀ yìí nígbò tí wọ́n máa lọ pé ya Rahman ya Rahim ya Ra'u ya Latif tí ó máa dákọ̀ ọlọ́run ọba lọ títí olóhun ti kó gbogbo ẹ̀kọ́ pé alùkàbẹ̀ kú ti ìsìnlẹ̀ ó wà láti ìrọ̀lọ́run bá ń pè lọ́wọ́ rẹ̀ pẹ̀lú gbogbo ọkọ̀ ìtòlẹ́gbẹ̀ ń bẹ̀ fún ọ. sàmẹ́ ìtàbí yìí nẹ́sà àwọn ọkọ̀ tó sọ́ra

èyí tó fi pa àlèbámà rò fún àn àníbi ọmọ ọmọ sàálà rẹ̀ sọ́dọ̀ èyí ló pe ọlọ́run ọba wa bẹ́ nínú ọmọ àtọ́jì ẹ̀gbọ́n láàyè ọ̀gbọ̀n ìlà tẹ̀yìnbà níbi ọmọ ọmọ sàálà rẹ̀ sọ́dọ̀ ó pe ọlọ́run ọba ní tọ́jì tó fi jẹ́ pé ọrọ̀ nǹkan ènìyàn máa jẹ́ tọ́jì tá a ní fi àtòsí bẹ́ẹ̀ náà ló ti rọrùn ká máa pè ní àtòtọ́jì bá torí Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé ọlọ́run ọba ọba tọmọ ni nínú ọlọ́run ọba lọ́wà lẹ́bí àwọn ọmọ sọ́dá sọ́dá ó ti wá sọ̀rọ̀ ẹ̀fún wa nípa pé nínú àwọn tá a máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ó ti kò sínú àdúrà yìí alókàfẹ́ kó lè ní fún wa láti mò ń bèèrè lọ́wọ́ rẹ o pẹ̀lú gbogbo orúkọ tí ń pẹ́ fún ọ̀sán mẹ́ta ní ìnáfà èyí tó fi sọ́ra rẹ àwọn àǹsọ́ta òfin ìtàbí

àwọn ìfẹ̀fẹ́ta bí i ìrìn ìrìnlẹ̀ ìlẹ̀ àbójì ẹ̀jẹ́ tó rúpọ̀ kánbẹ̀ orúpọ̀ kánbẹ̀ tó rúpọ̀ pamọ́ sọ́dọ̀ ara rẹ̀ tó fi mọ ẹ̀rẹ̀ kẹta gbogbo àwọn gbólóhùn yìí láti ṣáájú kó tó lè pàwá sọ́lá ìpé áńtẹ́jì alàdẹ̀kọ̀ ánìrọ̀bí apalùmí ìrìn ọlọ́run alùpùpù án tó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ yẹn dákùnjọ́ jẹ́ pé òun ni wọ́n máa darí ẹ̀ nílì lára yọ́ ma gba alùkọ̀án alùkọ̀án sì máa ní túnmọ̀ sí náà fi kódà kọ́ máa mọ̀ túnmọ̀ yọ́ máa gbọ́ alùkọ̀án alùkọ̀án sì máa bá yẹjú ṣòro ma yọ́ ma ka ma kí àwọn dọ́dọ̀ àwọn ìgbà alùkọ̀án wọn ò ní gbé sídì rẹ̀ṣẹ̀ wọ́n wà sídì kẹtọ́gbà tí wọ́n gbé sí wọ́n gbé nẹ̀rọ bákanẹ̀ ni wọ́n bá káàtá wọ́n kì í ṣe wọ́n fi sí gbáyà wọ́n ká sí pé ọ̀rọ̀ ọlọ́run ọba àrí tọ́já bẹ̀rẹ̀ ọ̀kan náà àwọn àwọn nígbà tí mo wà ní wà ní mọ̀dínà lọ́wọ́ gba kọ́ọ̀lù kan mo ti wá gba kọ́ọ̀lù mo wá gbé kúrò ìta mo wá gbọ́ látọ̀ ọ̀kan ló ti wá wọ́n tàn wá jákọ̀ọ́ àyẹ̀ ìgbà ní pé á ah, yẹ̀rù sáà àdáwọ̀ ọkùnrin náà yẹ́rọ ní ara ìlọ́lọ́ ọba bẹ̀rẹ̀ sí kí ṣe ọba bẹ̀rẹ̀ sí kí ṣáyà ọba bẹ̀rẹ̀ sí kí ṣe ọba lọ́ba mi gbé àpótí tí gbé lọ́wọ́ ọba lọ́ba mi gbé lọ́wọ́ ọba lọ́ba mi gbé wá ọwá tẹ̀ sílẹ̀ lọ́wọ́ lórí pé mo kẹ̀ gbé síta lásán táwọn àtàwọn máa kó mo gbé síta lásán mo wá jẹ́ nìkan tí rí sí fún bọ́ọ̀lù mo fọwọ́ lórí báyìí mú lórí ọwọ́ ni wọ́n wà lókè eléyìí ló tóbi lórí ẹ̀mí ẹ̀ tó sì bàbàrà lórí ẹ̀mí ẹ̀ tó sì rí gẹ́gẹ́ bí ẹsẹ̀ láńlá nígbà yẹn wá ṣe tó tó báyìí tó wá ní nígbà tí ẹ bá ní àlùkùránì nílé lọ́wọ́ jẹ́ pé ilẹ̀ ilẹ̀ rí gbé sí tàbọ́ ní àlùkùránì ń gbé àwọn tíra ní ìyẹn lórí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbó ti ń di ẹrù lé lórí àbó ti ẹ̀nà ọpa mọ́ àrọ̀ ọlọ́run ọ̀pá lẹ́yìn tó fi àwọn olóògùn yẹn ṣáájú ká òní kí wọ́n ń tẹ̀lé àlọ́lùkọ̀ hánà ọ̀bẹ àkọlùdì ìwọ́n náà bá fi jẹ́ àlùkọ̀ hánà ọ̀rọ̀ rẹ jọ jẹ́ kó wọn ni ó jẹ́ tí ó máa darí ọkùnrin mi wọ̀nú ọ̀sọ́jẹ̀rì jọ jẹ́ ìmọ́lẹ̀ ẹgbẹ́rẹ́ mi ni wọ́n fi máa ń yanjú gbogbo ìbànújẹ́ tí bá ti ń ṣẹlẹ̀ sí ni ìdìbò àti ọmọràn gbogbo ìbànújẹ́ tí bá ti ń ṣẹlẹ̀ sí ni kò á ní wọn máa yanjú ẹ̀ wọ̀dà

jẹ́ pé máa gáfẹ́ àmọ́ ìgbà ọmọ ìbìnrin abdùka ìbìnà abdùka ìbìnà àmọ́tíka lẹ́yìn ìyẹ́díkà máa ti fi ìyà ọkùnmọ́ àti òhìyà ọgbọ́rọ̀ àti alùtàbí tó lè ní ìsìnlẹ̀ hùwà láti sàmì tàbí yẹn náà أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به بعلم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري jàláhà rúdìní wàdàhádà àmì olóhùn yìí ẹ̀jẹ̀ akọ láti máa fi ó lè bá máa tí àwọn ìṣòro ìjọ ọlọ́run ọba tí ti fi ọdẹ ìlú ọ̀kan abẹ́lọ́ gbogbo ẹni oníṣòro pátá ọlọ́run ọba gbéṣòro náà kó gbogbo ẹni oníṣòro pátá ọlọ́run ọba gbéṣòro wa kó ó kéré ní àbó tó bí ọlọ́run ọba gbéṣòro náà kó ohun tí wọ́n ń bà wá ní jẹ́ nínú ọkàn ọlọ́run dákun sọ ìgbàlejẹ́lẹ̀ sọ ọ́ nílùú nípa nípa ọ̀kan wa nílẹ̀ àlàyé الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين حتى أتفهم لهم أتكتبت وكيف صاحب محمد صلى الله عليه وسلم ìkẹ́ àti ìgbẹ̀tọ́lọ̀ níbi ní kútùbà ní ẹ̀kẹ́jì ọ̀fẹ́ pẹ̀ wọ́n sáfíẹ́sì àkíyèsí wọ́n ní òun ẹ̀mí àkíyèsí nígbàtí ẹni kọ̀ọ̀kan wá bá sí ìrìn àjò láàrin bá gbogbo léde Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ àwọn ẹni ibi àwọn jínigbé jínigbé àwọn apani àwọn dánẹ̀dánà àwọn agbadúfẹ́ ẹni àwọn ẹni léèmọ̀ àwùjọ wa yìí púpọ̀ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níwọ̀lẹ́ àná ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn sọ náà ni pé ìdí ni ìtafẹ́ jẹ́ kí àmọ̀tẹ́kùn ọ̀tẹ́lẹ̀ támọ̀tẹ́kùn bá tẹ́lẹ̀ kò ní máa síra àwọn eléyìí lọ́dọ̀ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọkọ̀ fún irọ́ ni òun kọ́lọ́ ni àbáyọ fáwọn mùsùlùmí ọ̀nà àbáyọ fún wa náà ni pé kágbé ìlànà àlejò wa Muhammad àwọn tẹ́kù kẹsàn ní ìfẹ́ tí ó ṣe àwọn tẹ́kù lè sọ ẹ̀ ní ilé pé yọ́ ṣẹlẹ̀ kan aláwọn ọlọ́pàá nínú òlò aláwọn tó jẹ́ àwọn ọlọ́pàá lọ wọ́n pọ̀ níye ọlọ́run lọ́mọ bí wọ́n ṣe pọ̀ tó àwọn tó ríra wọn sọ ìrèlé pé wọ́n sọ wa báwọn tẹ́kù ní àbájé ìpìlẹ̀ wọn ó lè kọ́kọ́ di pé wọ́n tàbẹ́ ṣe tẹ́rí ọ̀rọ̀ wa síbi ìlànà ìṣẹ́sí ọmọ ọmọsára àlùsá fi wọ́n sí àbọ̀ ọgbogbo àwọn ilẹ̀ ìlú yìí alẹ́gbẹ̀ ọmọsára àlùsọ́dà nínú òun náà lórí yẹn ìdáàbòbò tó ní mẹ́fà ó ti wà fún mùsùlùmí nígbà tó bá ṣàdúrà yìí nínú ẹ̀kọ́ kánájú ọmọ ọmọ sáádà tó ti kọ́ wa ní èdèdè wa bọ́ bá dé ní nǹkan ọ̀gbìn rẹ ó ti ọlọ́run bá ti kọ́ wa èèyàn máa sọ pé alihamdulilayi alihamdulilayi alihamdulilayi èèyàn sọ Allahu akbar Allahu akbar Allahu akbar èèyàn sọ àpolówó وإنا إلى ربنا منقلبون وبين إتو إن أن كان يوم خمس على سنة قوة النبي صلى الله عليه وسلم ṣùgbọ́n tàbí ẹgbẹ́ ìlọ fọ́múlòwò ilé kan tàbí ọ̀rọ̀ sọ́rọ̀ yìí tí wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ sí àjò ìpàkó lọ fẹ́ lọ ní àwáyé lọ fẹ́ lọ ní ọ̀yọ́ lọ fẹ́ lọ ní ìbàdàn lọ fẹ́ lọ ní èkó lọ fẹ́ lọ ní ilẹ̀ Ọjọ́ ìtàlẹ́ pé mútò fẹ́ ní ọwọ́ náà tàbí mútò wérò sí o ẹ̀nà ọ̀fẹ́ wọ́bẹ̀, ó ti bísmìlá, ó fi wọ́bẹ̀. Bísmìlá yẹ akbar, akbar, akbar, Ẹmà àkúnnà láwọn olùkọ́ ní àwọn olùkọ́ tí pàṣẹ àwọn olórí ẹ̀. Kí pé títí ẹ̀ bá ti fún kí ẹ̀rùn, ó dàpọ̀ má sí ìlọ ìpínyàn sọ gbọ́lọ́hùn ẹni àti tí ẹ̀ bá ti ń bọ̀. Kò sí ìta ṣe ń gbélé ìta ṣe ìṣùgbọ́n ti akópọ̀ kí ìjọba a ti wà ká wà yẹn náà, èyí ń bẹ̀ náà, kò sí ti tẹ́wọ̀ sí. Lọ́wọ́

wọ́n ta ọ̀pẹ̀lú ọ̀nà yìí òun náà ni pé ohun tó bá ẹta bẹ́ẹ̀ lè gbéra láti àwáyé tí tó fi dé iwájú ikú ọ̀rà lọ́hùn ìbẹ̀rẹ̀ àwọn dáadáa ìdí máa dáadáa tó kọjú tọ́hùn ní mọ́ bẹ́ẹ̀ dáadáa ní ẹ̀bá ti tayọ ogún ọ̀rà sọ́hùn àwọn ìbẹ̀rẹ̀ àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ tí mo fi dájọ́ kúta tí ẹ̀bá pàdé àwọn ọlọ́pàá rẹ̀ tó bá pé èèyàn pàdé wọn wọ́n lé 2021 ṣùgbọ́n gbogbo àwọn àyè tí mo sọ yìí sáwọn ọlọ́pàá bẹ̀. Gbogbo àwọn tí wọ́n ti ń rọ́lù gbogbo ọ̀nà yẹn ni wọ́n mọ̀ tí òun dáadáa. Ibẹ̀ wá ni wọ́n ti máa ń dáná yẹn. Tí wọ́n ti sọ pé àwọn tí sábà máa ń dáná yẹn púpọ̀ jù. Èdè Yorùbá, àwọn Fúlàní, àwọn Mọ̀wọ̀wó ni wọ́n máa ń dáná yẹn púpọ̀ jù táwọn ti rí pé àwọn afọ́nwá táwọn máa ń gbà ìrìn àjò tí wọ́n máa ń tìrìn àjò lọ́bẹ̀ yẹn. Àdéhùn ti ṣẹlẹ̀ sí wọn lọ́nà yẹn káàmà sọ àwọn gbólóhùn tá a sọ yẹn kì í ṣe gbólóhùn tó lé ṣùgbọ́n àgbákòta ara ní pẹ̀láwà mùsùlùmí ni pé ihun tí ìsìláàmù fi wá sí tẹ̀tọ́nù ojú ó lé kankan kan fún wa ṣùgbọ́n tó bá yẹ pé ọkọ̀ kan wọ́n bá fún wa tí wọ́n kọ́ fún wa tí wọ́n ní àgbọ̀dọ̀ má wí níṣe láàárọ̀ ìjókòó bí sáà nígbà tá a wà nílọrin àwọn ọmọ ọ̀kẹ́ máa ń bẹ̀lẹ̀ wọ́n máa ha ọ̀pọ̀ tí wọ́n máa ha tí wọ́n máa ha kí láwádé

inú orí bí àtẹ́jọ́ àmọ́ sọ́nà ọ̀tọ́ tó ṣe fún àdìwọ́ mọ̀ yìí gbogbo àdúrà rẹ̀ pátá ọ̀dọ́nà ọba ló ti wá sí ìsìnlẹ̀ gbogbo ọlọ́run bá dáadáa kọ àwọn kẹ́sì ọlọ́gbọ́n Àti ìdíṣẹ́ láìpẹ́ ẹ̀mẹ́ta, àti ọ̀gá ọ̀pọ̀ الله أكبر الله أكبر سبحان الذي سبحان يا ọ̀dọ́lọ́wọ́ bá lẹ́la sí sí gbogbo àwọn ọlọ́wọ́ yìí ọlọ́wọ́ bá la ti wá lólùsọ èèyàn wá ní wọ́ ọlọ́wọ́ bá lólùsọ ọlọ́wọ́ bá sọ èèyàn ní wọ́ ọlọ́wọ́ bá lólùsọ tí ọlọ́wọ́ bá tó tí èèyàn ní wọ́ ọlọ́wọ́ bá lẹ́ni tó ti pé yọ́ máa sọ ní gbogbo àlámọ̀rí rẹ̀ ọlọ́wọ́ bá máa bójútó ṣùgbọ́n a mùsùlùmí àwọn òjíṣẹ́ lẹ́yìn láti sọ́ra ọgbà àwọn ìlànà ẹ̀mí wọ́n ń bẹ ìṣẹ̀tàn ti fi wọ́pọ̀ bá wọn mùsùlùmí pẹ̀lú ní bá débi mútó ó lè ṣe bẹ́ẹ̀ yọ́wọ́ ọkọ̀ ọkà ìdájà mẹ́ta ó òun náà dá o ṣùgbọ́n kò lè dá tó lánàá lẹ́dọ̀ Muhammad sọ̀rọ̀lọ́ òun náà kò tún tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n báyìí yóò ká kó tápá sí tó ọ̀dà tó èyí tí àlẹ́lẹ́ wa Muhammad rọ́lá ìṣẹ́lá tó kò wá sí tàbá fẹ́ gun ti tọ́ ga ní mútò wá lọ ti tọ́ ga àti wá lọ ti tọ́ ga bí ìṣẹ́ yóò sáré áwú ti fi tọ́ ga ló mú àpàtàlọ́ ọkọ̀ ọ̀gbọ́ ọ̀gbọ́ ọ̀gbọ́ ọ̀fẹ́ máa mẹ́nu rẹ̀ ní padà subhanallah yẹn tó ń já pé ní pílé sílé ìjà a máa lọ gbọ́dọ̀ subhanallah subhanallah subhanallah ẹ̀sìn àwọn àlẹ́bí fún gbà náà pé pé ẹ̀sìn bá wọn ní ìjánu rẹ̀ lọ́wọ́ ẹ̀sìn náà lè wá yarí ṣùgbọ́n nǹkan ẹ̀rọ bá ń kún lórí olùkó gbogbo àwọn kẹ̀ẹ́ lọ ṣùgbọ́n ta bá mú lọ́kùnkúndùn tí tẹ́ta wa máa ń sọ gbólóhùn yìí lẹ́nu ẹ̀wọ̀ bọ́lọ́run tó ti sọ lẹ́yìn bá jẹ́ nìkan tó sọ dáadáa láti fún mọ̀jínà lẹ́nu mọ́kà gbogbo àwọn kẹ̀yìn wọn ti gbé kalẹ̀ pátá tí ẹ pé wọ́n gbé kalẹ̀ ẹgbẹ́ ní simon kéèyàn máa wò tó wà fún bàbá àwọn nínú irú ibi àwọn simon ni àwọn ti gbé kalẹ̀ tó bá fẹ́ kúkè wọ́n ti kọ́ sí ẹ̀fẹ̀ àwọn àwọn àpapọ̀ bó o kí ẹ̀rìn lórí ipò ọ̀fẹ́ wí ọ̀pàtà pàndọ̀t tọba ti mọ̀ kéwù ọ̀pàtà pàndọ̀t pé ọ̀lọ́wọ́ àkọ́bá tí mú tó ibá ń já fún ìlú padà ọ̀pàtà pàndọ̀t pé ṣùgbọ́n ara lọ́wọ́ tọ́ta tẹ́ pẹrẹtẹ wọ́n ti máa ń gbólóhùn ṣe wá tó ti báwọn gbólóhùn yẹn ọ̀fẹ́ máa ń gbé báwọn gbólóhùn tí yóò máa fi súnmọ́ báwọn àtọ̀kùnlọ̀ ọ̀kẹ́ kà ẹwọ àwọn owó ìlú wà lónìí bí ẹ̀sárí fáìbọ̀dù lásán wọ́n kọ bẹ́rẹ̀ sí ti lọ́sì lọ́ọ̀jì ọ̀pọ̀ fẹ́nu ọ̀ká ojú orí ọkùn ọkùn ọkà àwọn gbólóhùn ìgbẹ̀ lásán kó léwu náà nígbà tó bá dé tí bọ́ bàbá tó bá dé ọkẹ́ ti ká ní lọ́sì lọ́ọ̀jì tó lè yíwá ti bọ́ lọ́wọ́ màláìsí lábùlì mọ́ọ̀tù àwọn ọlọ́wọ́ bá ní ìlàfin lóṣè ní àwọn àjọ ìṣèlérà òjò tá a wà yí abẹ́lọ́ ọlọ́wọ́ bá lè kẹ́lọ́kọ́ máa fẹ́ náwà ẹni tó ti kú yìí lè fẹ́ wọn ọkọ̀ mùsùlùmí àlámọ̀ á sí ọlọ́dàgbà àtàkó ìjẹ̀ àmọ́ tí ń ṣe kọ́kọ̀ tí ń ṣe gbangba gbogbo rẹ̀ mùsùlùmí fún wa ọlọ́dàgbà àtàkó ìjẹ̀ mọ́ àwọn dúkìá rẹ̀ ilẹ̀ tó jẹ́ dáadáa ló ń bá wa sọ èyí tó já burú wọn bá wa lè jọ lọ́dàkùn bá wa lè jẹ́ àbúrú náà má bàa lè jẹ́ ìwọ̀n bá àwọn táwọn pẹ̀lú ilé ayé náà dákùn ṣe ọ̀rọ̀ náà wọ́n yóò ta bá ń lọ máa sọ ìṣọ́ra lọ. má jẹ́ àmì ẹni tí ẹni ká sá padà pẹ̀lú bẹ́ẹ̀ ẹjọ́ bá lọ sọ́nà láti ẹgbà àwọn dákọ̀ wa dáadáa láti mọ́ wa mú àtúwò mú ọlọ́gbà lọ́wọ́ tó fi ìwé ẹ̀ lọ fún tọ̀ sẹ́nà tí náà bá bàbá kà sí o dákọ̀ bàbá kà sí o dákọ̀ bàbá kà sí o láti àti àmúká tó rí jẹ o láti àti àmúká tó rí mọ o láti àti àmúká tó rí mọ láti àti àmúká tó rí ná gbogbo bá a ti tẹ àwọn olùgbé náà táwọn àwọn olùgbé àlùbáríkà tó péye ìgbìyànjú wa ẹlẹ́dàá ìlà ìlà àwọn pọ̀ bá ti fi ń ká àtọ̀ sọ́lẹ́bẹ̀rẹ̀ bá tàkó ìdí fún wọn àwọn òṣèlú wọn bá tàkó ìdí fún wọn ẹni bá fẹ́ nú ìyàrá àfíyàkó lórí ẹni bá fẹ́ nú ìjọba àlékún kẹ́ àwọn tó wá fẹ́ nínú kòyà kòyà lọ́wọ́lọ́wọ́ báyìí yálà orílẹ̀-èdè ìyàwó orílẹ̀-èdè ní láwọn mùsùlùmí ọlọ́dàpá ìpìlẹ̀ lẹ́kọ̀ọ́ fún wọn láwọn afẹ́ òní àpò fún wọn àwọn tó wá fún wọn lọ́kàn balẹ̀ láti má ìbára tó wà ní ojú wa lágbà ẹ̀ àwọn ọba tó wà ní ọba lékún ẹ̀ àwọn tó wá jábọ̀ ní ọdún dáhùn bí wọ́n sọ láyọ̀ dáhùn bí wọ́n sọ láyọ̀ àwọn ọmọ wa ọdún bí wọ́n sọ orí àwọn ọmọ wa ọdún bí wọ́n sọ orí ẹ̀rẹ́ àwọn òbí wọn náà àti ìdáhùn pẹ̀lú wọn náà àwọn tó wá pẹ̀lú àárẹ́ta àti fún àlàáfíà fún wọn àwọn tó pẹ̀lú àárẹ́ta àti fún àlàáfíà fún àwọn àwọn ọmọ wa tó mọ́ lábẹ́ àpò dákùn wọ́n fi àlàáfíà náà wọ́n fi lè wá mọ́lẹ̀ wọ́n fi lè wá mọ́lẹ̀ ọ̀gbọ̀n láti ra ìrọ̀lá ọba náà fi nàbí lọ́nà hasana wọ́n fi ra ṣẹlẹ̀ sí hasana أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح وإقامة الصلاة فإقامة الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر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 ma wadda rabbuka wa ma qala walan akhiratu khayrun laka min al-ula wala sawfa yu'tika rabbuka fatamba alam yajidka yatiman fa'awa wa wajadaka dhalla fa'ada ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله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 اللهم اشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله